خير فتنة وإلينا ilayna أما a máa dán yín wò pẹ̀lú aburú a tún máa forí dán yín wò a sì bẹ́ẹ̀ kó máa jẹ́ àdáwò fún yín ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba náà lẹ́sìn fagọ̀ sí i. kí ló á dé tó fi jẹ́ pé wọ́n pe bẹ̀lẹ́ òní bẹ̀lẹ́ á torí kí lédè Lárúbá náà á pé bẹ́lẹ̀ yẹ bẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní gbogbo bí ká so gbó wọn ní kí lóde tí wọn fi wá pé àdánwò náà ní bẹ́lẹ̀ Raghib al àwọn nídìí tí wọn fi sọ bẹ́ẹ̀ ó wípé summiya al-ghammu bala'an min haythu innahu yubli al-jism wọ́n pe àdánwò ìbànújẹ́ tí máa báyàn nínú ìgbésí ayé wọ́n pò náà ní bẹ̀lẹ́ ẹ́ nítorí pò náà máa mú kí arógbó èèyàn ti gbádùn nǹkan kan ò sí lóríkèé nǹkan kan ò sí àlàáfíà rẹ̀ tí àdánwò kan bá ṣẹlẹ̀ lójijì ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ sí yín kíkó sì darúgbó lójijì ó lè rọ lápá kọ́rọ̀ lẹ́sẹ̀ ó lè dẹni tí ò ríran mọ́ lẹ́yìn ìgbà tó ti ríran ó lè dẹni tó ṣe wípé kò lè dásẹ̀ kankan mọ́ lẹ́yìn ìgbà ti ṣe gbogbo ẹ̀ yóò dẹni tí wọ́n nù ló jẹ yóò dẹni tí wọ́n bá bẹ́wù lọ́rùn yóò dẹni tí wọ́n bá wẹ̀wù sọ́rùn wàlà hàwùlà wàlà quwwata illa torí ẹ̀ a rí i pé àdánwò ó máa ń wáyé pẹ̀lú ọlọ́run sì máa ń fa aburú dáyàn wò gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá ti ṣe sọ nínú suratul A'raf ó ní wa qatta'nahum fil ardi umaman minhum as-salihun wa minhum duna dhalik wa banawnahum bil hasanati was sayyi'ati la'allahum yarji'un ọlọ́run ọba ní apẹ́ wọn yẹlẹyẹlẹ lókè pẹ́ asọ wọn di ẹni tó fọ́nká tó di ẹni tó kọ̀yìn síra wọn lóríṣiríṣi nígbà tí wọn lẹ́yìn ìgbà tí wọn ti jọ kàn tẹ́lẹ̀ rí ẹni rí bẹnu wọn àwọn ẹni ibú sì wà nù wọn àwọn olùgbàgbọ́ òdodo wà nù wọn àwọn aláìgbàgbọ́ wà nù wọn àwọn ń fi dáadáa dán wọn wò àtúnfà ìdáadáa wọn wò bóyá wọn jẹsẹ rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba wa eléyìí túmọ̀ sí wípé àsìkò tá a bá wà nínú parí dáadáa a sọ̀rọ̀ alẹ̀ o àdánwò ni o à ń bọ̀sibọ́sí pé tí ọba tiẹ̀ wá dà àsìkò tá a bá wà nínú pé tá à ń fẹ́ ó ń bọ́ sí a gbọ́dọ̀ sọ́ra alẹ̀ o àdánwò ni o à ń bọ̀sibọ́sí pé ọwọ́ ọwọ́ bá ń tà ń fẹ́ ọlọ́run ọba sọ nínú suratul Fajr ó ní wa amma al-insanu idha mabtalahu rabbuhu fa akramahu wa na'amahu fa yaqulu rabbi akraman. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن ọlọ́ni èèyàn tí olúwa ẹlẹ́dàá rẹ̀ bá dàn wò tí olúwa ẹlẹ́dàá rẹ̀ bá dàn wò tó sínú àrísìkí fún tí ń sẹ̀mí gbẹdẹmukẹ tí gbogbo nǹkan bọ́ sí fún ní rọrùn ọlọ́ni tó ń bá dàn wò tó ń pọ́nlé tó ń ṣèdàrà lé lórí ntí ọmọ sọ ni pé olúwa pọ́n mi lé o dípò kó dúpẹ́ fọlọ́ òun ọmọ sọ pé olúwa pọ́n mi lé ṣùgbọ́n tí ọlọ́run bá bá tún dán wò nídàkejì tó mú kí ọ̀nà ìjẹ́ ìmú kó lè máa tó mú kọjá yìí ọ̀kan ọ̀bá kan lọ́wọ́ rẹ̀ ìgbésí ayé ọ̀rọ̀rùn kàkà kó ṣe sùúrù fa yaqulu rabbi ahana nítorí wọn máa sọ ni pé ọlọ́nkàn mi lábùkù sọlẹ́ yìí túmọ̀ sí pé ìgbà tó dáa yín àdánwò ni o ìgbà tó sì kù díẹ̀ káàtó náà kọ́ àdánwò lòun náà ọlọ́wọ́n bá wa ó sọ nínú suratul anbiya ó ní wa ma ja'alna li basharin min qablikal khuld afa in mitta fahumul khalidun kullu nafsin dha'iqatul maut. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون akọ akọọlẹ pé ẹnìkan máa ṣẹ̀mí láéláé gbére kése ṣáájú wa nabi muhammed sallallahu alayhi wa sallam ǹjẹ́ tí wọ́n bá wá kú ǹjẹ́ tí wọ́n sáwọn ẹni tí ń kan pé kó o kú àwọn ọmọ abẹ láéláé àwọn tí wọ́n sọ pé natarabbasu bihi raybal manun tí wọ́n ní tá à ń retí náà ní kó kú báwọn akéwì tó síwájú rẹ̀ ti ṣe kú àwọn ẹni tí ń sọ bẹ́ẹ̀ tí wọ́n ń pè ọ́ lákéwì tí wọ́n ń sìn ìran kan pé kó o kú fún ọ ṣé tí wọ́n bá kú sáwọn ọmọ bẹ láéláé àwọn òkúkú ní máa bẹ láéláé ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú o gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú o so ọjọ́ tí kálukú ni ọ̀kàn tí ì pé ìníkàlùkù ò ti sí lọ ọlọ́ni wa nabluukum bish-sharri wal-khayri fitna à ń dán yín wò pẹ̀lú aburú à ń tún fi rere dán yín wò a sì bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ àmì wò fún yín wa ilayna turja'un ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́ padà sí o. lélẹ́yìí ló mú kí aṣíwájú wa Ali ibn Abi Talib radiyallahu anhu ló fi sọ yìí pé man wussi'a alayhi dunya. فلم يعلم أنه مكر به فهو مخدوع عن عقله ó ní gbogbo ẹni tó lọ́wọ́ bá tó bá sí náà rìsìkì fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́wọ́ bá bá gba arìsìkì láàyè lọ́ọ̀dẹ rẹ̀ tí ọ̀wá fura mà yí pé ète lọ́lọ́wọ́ bá ń dá fún tí ò fura mà yí pé aburú yín bẹ nínú dáadáa yún ìpè ọlọ́wọ́n bá fi ń dùn wò ni sọ wọn ṣe dáadáa kó wọn ṣàṣeyege àbáyédá ló wọn ṣe kó wọn forí sápán ẹni tí ò bá fura mà bẹ́ẹ̀ tọkàn rí pé gbogbo ayé rẹ ó dùn ìrọ̀rùn wà ń bẹ̀ ọ̀wá rò pé wọ́n pọ́n ọ lẹ́ni àjẹ́ pé n ti ń sọ inú làákà rẹ lọ́wọ́ n ti ń sọ inú làákà rẹ lọ́wọ́ yẹn pé làákà rẹ ò pé dáadáa torí rẹ ẹni tí ó ń gbádùn lónìí kò gbọ́dọ̀ lérò wípé Ọlọ́run ọba pọ́n lé kò sì gbọ́dọ̀ lérò wípé Ọlọ́run ọba fi yẹun sí ni níṣẹ lọyẹ kọ wà nù ọpọlọ rẹ lójoojúmọ́ pé àdánwò lọ́lọ́run ọba sì fò báwo lòun ó ti ṣe ṣe àṣeyege kí ló máa ń fa àdánwò gan àdánwò pẹ̀lú dáadáa àbí àdánwò pẹ̀lú àìdá kí làwọn sábàbí tí máa bí àdánwò ẹni tí ń tẹ̀lé tọ́lọ́n àdánwò ń ṣe wọn àwọn ẹni tí ó tẹ̀lé tọ́lọ́n àdánwò ń ṣe wọn àwọn ẹni tó ń gbèlú tọ́lọ́lá lọ́dọ̀ ọlọ́n bíi Mẹ́kà bíi Mẹ́dínà àdánwò ń kàn wọ́n àwọn ẹni tí ń gbé tó kún fún ká dáràn ká sẹlọ̀n débi wípé wọn ò tiẹ̀ rí kàmá iye ọ̀ràn tí ń ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa kà nígbà tó ti wá papọ̀ jù àwọn náà fi sábẹ́ ìṣirò má bíi New York níbi tí ọ̀ràn dé wọn máa kà tẹ́lẹ̀ ńgbọ̀ ya kò bọ́ mọ́ ń sa àwọn náà torí fa yìí gan gbà nínú fa òun náà ni dídẹ tí ọlọ́run ọba tó máa ń dẹ àwọn ẹrú láti ṣe tí ó mú kí wọ́n ṣiṣẹ́ dọ́gba pẹ̀lú àkọọ́lẹ̀ ibi tọ́lọ́run ọba ti kọ́ pé wọ́n parí tiwọn sí lálùkìyàmù eléyìí máa ń fa àdánwò ọlọ́run ọba ti kọ́ àkọọ́lẹ̀ fẹ́nìkan ìpè iná ọwọ́ ọlọ́run ọba wà á dẹ pẹ̀lú kíkọ́ máa ṣèbàjẹ́ kí bàjẹ́ yóò sì máa rọ̀ lọ́rùn kó máa rí ṣe kó máa mú jẹ títí tí ó fi kú sórí ìbàjẹ́ yìí nítorí kó lè bá wọ náà ní rọrùn ìdí ni pé olúwa ẹlẹ́dàá wa kì í ṣe àsìkò tó bá lọ bára rẹ̀ nuná torí pé ìyà yìí pọ̀ kò rọrùn kò dẹrùn tó ní a bá ronú kan tó ń ṣe ilé ayé kó o tó kó ilé ayé yọ ọmọ pọ́ lọ́wọ́ bọ̀ ṣàbòsí sóun gbogbo àwọn ẹni tọ́lọ̀ ní kò sojú wọn àwọn náà mọ̀ pọ́lọ́ wọn bá kò sàbó síse torí wọn ma rabbuka bi dhallamin lil abid gẹ́gẹ́ bí olúwa ẹlẹ́dàá wa bó ti ṣe sọ nínú suratul qalam ó ní inna balawnahum kama balawna ashabal jannati idh aqsamu la yasrimunnaha musbihin wala yastathnun ọlọ́ni adáwọn wò à ń dán àwọn kèfèrí Quraysh à ń dán wọn wò torí àwọn ẹni tọ́lọ́ wọn bá kọ́ pé wọ́n kú sínú ná àbí wọ́n parí tiwọn sínú ná kó lè bá kú sórí àgbàgbọ́ gẹ́gẹ́ bá ti ṣe dán àwọn kan wò ṣáájú tiwọn àwọn tani àwọn ọlọ́gbà ńlá àwọn àgbẹ̀ tọ́da kòtẹ́rì oko rẹ̀ sì yọ dáadáa gbogbo àwọn eré oko yìí wọ́n rú gọ́gọ́ dáadáa ṣùgbọ́n ọlọ́run ọba àṣẹ dídẹ ní dẹ wọn èrè oko wọn ṣàdédé pọ̀ àǹfààní inú rẹ̀ kò ṣàdédé jọni lójú bí ìbá ṣe pọ́ lọ́wọ́ bá ń dẹ wọn kó wọn lè bá àṣẹmí kú sórí àgbàgbọ́ wọn kí ìyàtọ̀ lọ́wọ́ bá pèsè kalẹ̀ dé wọn kó lè bá ṣe déédéé wọn. ní ìgbà tí èrè oko tó yọjú táǹfààní ìpọ̀ lọ́tàbọ̀à wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ láàrin ara wọn dáadáa tá a máa ṣe sáwọn aláìní o nínú dúkìá wa.

tílẹ̀ ọ̀la bá ti mọ́ insha allah á lọ ká èrè oko wa àwọn aláìní ò ní tìjì tá a fi ká tán ò ní láǹfààní àti gbà nínú èrè oko wa ọlọ́run mú wọn gbàgbé ọ̀dẹ wọn ó mú wọn gbàgbé àti sọ pé kí ni insha allah báyìí káwọn tó dóko ọlọ́run ọba ó ti síwájú fi ìparun sí nǹkan oko wọn kó tó di pa àwọn dòkò bẹ́ẹ̀ náà ni ọlọ́run máa ń di àwọn aláìgbàgbọ́ wọ́n máa ṣe tí wọ́n fẹ́ wọ́n máa hùwà bó ti ṣe wù wọ́n lérò ìpè táwọn bá ti ṣe àṣegbé ni kò tiẹ̀ sẹ́ni tó lè má wọn títí tí wọ́n fi kú sórí bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ní wọ́n náà tí ó sí àdánwò wàhálà ẹnìkan ní wọ́n náà nítorí pé à ń ké tó. kí wọ́n tó bí wa wọ́n ké tó nígbà táwọn ọ̀gá sí máa wọ́n tún máa ké lórí pé ẹni tó bá báyìí báyìí báyìí báyìí iná ni ó wọ̀ ẹni tó bá sì ṣe báyìí báyìí báyìí báyìí àlìjáná ni ó wọ̀ nínú gbogbo èèyàn mẹ́wàá tí wọ́n ń pè tipátipá fi dáhùn èèyàn mẹ́sàn-án yòókù kí lè rò pé ń ṣe wọ́n tí irin sẹ́kẹ́sẹ́kẹ́ yìí sì nípa ju téèyàn lè fa àyùn gé lọ nírọ̀rùn yóò wọ́nà láti fọwọ́ já dànù pípé torí pé alórí ibú ló ń fẹ́ ṣiṣẹ́ kí láwọn apẹ́ ń dá wọn láàmú àdánwò ni olómú ọmọgbàgbọ́ nínú tí máa fa àdánwò òun náà ní kọ́ lọ́ọ́ máa gbé àdánwò káyà nítorí pé ń fẹ́ kó sóríire eléyìí jẹ́ àtòdìjẹ́ ta lákọ̀ọ́kọ́ ọ̀nbẹ nínú àwọn ẹrú ọlọ́ọ̀ ẹni tó ti pé ọlọ́wọ́n bá yóò gbé àdánwò kan nítorí kó lè bá a sórí rẹ̀ ìdí ni pé tádàwọ̀ ọba ṣe kò ní mà ti padà sọ́dọ̀ ọlọ tádàwọ̀ ọba ṣe kò ní mà ti sin lọ ẹ rí ọwọ́ àwọn èèyàn díẹ̀ tẹ̀ ń rí nínú mọ́ṣáláṣí yẹn tó ń ti pé tipátipá mọ́ṣáláṣí fi ní sáfù méjì tó kún lọ́jọ́ júmọ́ à kámẹ́sẹ̀sẹ̀ tí ìsọjọ́ lásán ọwọ́ ẹ̀ta owó èèyàn tẹ̀ ń rí yun nínú wọn wọn àmọ̀sàdédé wà ntó ti ọ̀pọ̀lọpọ̀ wá sí mọ́sálásí ni kí ni àdánwò ti ń bá wọn fara fínra yóò máa wá sọ pé tọ kó o kúkú ṣe tọ́lọ̀ bóyá lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ sànú yóò bó mú ìbànújẹ́ yìí kúò yóò bó ń gbé àdánwò yìí kúò torí ẹ ọlọ́mọ ń gbé àdánwò kan nítorí kó lè bá a fi sẹ́rí èèyàn padà sí ojú ọ̀nà rẹ̀ yẹ bọ́lá ti ṣe sọ nínú àyàtà kà yẹn wípé ọ̀bọ̀lẹ̀ la'allahum yarji'un à ń dá wọn wò pẹ̀lú àwọn dáadáa àti àwọn aburú kí wọ́n lè bá a padà sọ́dọ̀ ọ̀lọ́ torí ẹ̀ àsìkèsí gbogbo àdánù tó bá ṣèyàn láburú àdánwò wà tó ṣèyàn torí kó lè bá a dá ńgbà tí àdánwò bá ṣèyàn téèyàn padà sọ́dọ̀ ọlọ́run àdánwò di dáadáa ọlọ́run bá kó àrísìkí fún ọ ní ìgbà tó kó àrísìkí fún ọ tárísìkí pọ̀ lọ́dọ̀ rẹ ìwọ bẹ̀rẹ̀ sí ní ṣètọ́ ọlọ́run ó dẹni tí ń sin lọ wọn ò fi ọkùn ní mẹsàlásì ó dẹni tí ń sin lọ wọn yọ zaka bó ti ṣe yẹ ó dẹni tí ń sin lọ ó ti fẹ́ lọ hajj rí tẹ́lẹ̀ ó lọ sí hajj sórí pé dáadáa yẹn lọ́lọ́run fi ṣàdánwò fún ọ ó sì ń bẹ nínú àwọn èèyàn àìní gangan lọ́lọ́run bó fi ṣàdánwò fún un tí ó fi máa ṣe tọ́lọ̀ ọ à ń bẹ nínú wọn ẹni tó ti pé látàrí àdánwò yóò ti kọ́kọ́ ṣàṣeyege kó tó wàá tún di pé yóò tún ṣàṣìṣe bí ẹni tí kẹtì wá mọ́sálásí tẹ́lẹ̀ wọ́n wá rí i pé wọ́n wá sí mọ́sálásí nígbà tó tún dàrin kan kọ̀ bá tún wá mọ́ wọ́n á bi léèrè pé kí ló dé ó nígbà tó ń wá sí mọ́sálásí yẹn wọ́n lágbàwọ̀ ọkọ̀ ló máa gbà wọ́n ti gba ọkọ̀ lọ́wọ́ òun ẹni tó lọkọ̀ gbọ́kọ̀ lọ́wọ́ òun láì nídìí ìgbà tó gbọ́kọ̀ lọ́wọ́ òun wọ́n rí i pé bùkátà ń bẹ sí pé kó wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run kó wọ́n bẹ lọ́run kọ́bù ń sọ̀nà kẹlòmí ọgbọ́kọ̀ fún gbogbo gbàtẹ́ǹfì ń ro mọ́sálásí ń tóun máa du àti bẹ́ńsá fún wájú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nu ọlọ́tí wàá gbàdúrà báyìí ẹlòmíì ti gbọ́kọ̀ fún un tó gbóhùn wá mọ́sálásí òun ti rí ló ń ṣe ní kóhùn oṣù mi fún mọ́sálásí báyìí la hawla wala quwwata illa billah eléyẹn òun ọ̀sà ṣe yege kọ̀dàbí onítìn tó ṣe wípé ìgbà tá àdánwò bá ọ bẹ̀rẹ̀ sí ní sinlọ́n lójú méjèèjì ọlọ́run mú àdánwò kú ẹ̀sìn rẹ̀ tún lékún sí ìsúnmọ́ ọlọ́run ọba rẹ̀ ó tún lágbára sí ó wá ṣe bẹ́ẹ̀ títí tó fi jọ́ ọlọ́run ọba nípè irú àwọn eléyẹn àwọn ló ṣàṣeyege nínú àdánwò ọlọ́run ọba a tún máa gbé àdánwò kan yàn nítorí pọ́fẹ́ fìtínà èèyàn ọlọ́run a máa gbé àdánwò kan yàn nítorí pọ́fẹ́ fìtínà èèyàn ẹ̀yin ti mọ̀ ẹgbẹ́ àwa àtẹrù ti bí ọlọ́run léèrè pé ti rí títí náà ti jẹ́ à nítorí bá wù ọlọ́run ọba ló máa ń ṣe ọlọ́run ọba ó sọ nínú suratul anbiya ó ní wa nabluukum bish-sharri wal-khayri fitna à ń dán yín wò á máa dán wò pẹ̀lú aburú á tún máa forí dán wò fìtínà lélẹ́yìí sì jẹ́ sọ ọlọ́run máa ń gbé àdánwò káyàn. So, kó lè bàa jẹ́ fìtínà táwa ni ó ṣàṣeyege ó kù sọ́wọ́ àwa tọ́lọ̀ ń dánwò bákan náà ọlọ́wọ́n bá tún máa dánwò nítorí sábàbí wípé ọ̀fẹ́ kọ́ hàn sáwọn ẹni tí kò mà tálẹ́ni ọlọ́run lódodo tàṣì ni mùnáfìkì nínú wa nítorí tí ìyà bá jẹ mùnáfìkì kí ẹ lè bá àmọ́ pọ́lọ́wọ́n bọ̀ ṣàbòsí tí dáadáa bá sì tọ́ sí ẹni tó ṣe tọ́lọ́hún kẹ́ ẹ lè bá a mọ̀ kó lè ṣe dọ́gba lọ́lọ́ nítorí kó lè bá a hàn ọlọ́mọ gbádùn wò báwọn èèyàn o ẹ ti máa jánu ẹ ti máa fánu pé mímì kan ò lè mí ìmánì tiyín ẹ̀yin gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ni láti inú ìsàlẹ̀sàlẹ̀ ọkàn yín nígbàgbọ́ tiyín ti ń wà èyí sí ẹni tí ń sọ jáde lórí ahọ́n lásán gbogbo yẹn náà sì máa wò yín pé tọ́ ọlọ́wọ́ bá lọ́mọ òótọ́ rẹ ọlọ́wọ́ bá lọ́mọ òótọ́ rẹ ọlọ́run ọba lọ́mú tọ́ rẹ ọlọ́run ma ẹlẹ́dàá wa yóò sì máa mọ̀ gbádàn ò bọ̀ ó lè gbádàn ò bọ̀ lára rẹ ó lè gbádàn ò bọ̀ nínú dúkìá rẹ ó sì lè gbé bọ̀ ẹni rẹ so ẹ wá rìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìgbà tí bá dé wọ́n máa gbàgbé wọ́n ti di ọ̀tọ̀ ọlọ́run yóò tún máa sọ pé ìwọ Ọlọ́run ah ìwọ Ọlọ́run sẹmi lélẹ ìtọsí ah ìwọ Ọlọ́run èmi tí mò ń sìn ọfà ìwọ Ọlọ́run ah èmi tí mò ń tẹ̀lé tẹ ànábì rẹ ah ìwọ Ọlọ́run. wọ́n tún máa sì pé eléyìí ẹ̀sán gbọ́lọ́ngbọ́ lódodo mùnàfíkì nìyẹn yọ hàn wọn náà máa wò wò ní ìgbà tí aburú sí ọ tó rẹ̀ ní Imam Ibn al-Qayyim rahimahullah ó ní ìgbà tí ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní yukhfuna fi anfusihim ma la yubduna lak yaquluna law kana lana min al-amri shay'un ma qutilna hahuna wọ́n máa gbé pamọ́ sínú ẹ̀mí wọn ohun tí wọn ò ní sọ fún wa nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń sọ ní kọ̀rọ̀ pé tó bá jẹ́ pé nǹkan kan bá ń bẹ tá a lè dá sí ni yóò sí bí Muhammadu ṣe fa wàá ń kúfà yìí tó bá pé ọwọ́ wa bá lọ́rọ̀ wà ní àwọn ò lè pè wá jáde wá pa mí ètí muhammadu ní ká jáde ká wá jagun yìí ogun ohud tí wọ́n fi wá ń pa wá báyìí àbá ti kú àbí òye wa torí pé àdọ́gbọ́n ni àní lọ àmọ́ nígbà wọn sì wá kó yàn tipátipá ńkọ́ tí wọ́n mú yàn tipátipá náà lọ́lọ́ sọ pé kul law kuntum fi buyutikum la baraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim sọ fún wọn eré anabi muhammed sallallahu alayhi sallam pé tó bá tiẹ̀ sí pé ẹlẹ́kì málé nílẹ̀ ìbá jáde àwọn ẹni tó lọ́n ti kádàrà pé wọ́n kú lónìí wọ́n jáde wá bí tí wọ́n ti pa wọ́n. tó Ibn al-Qayyim wá ní talẹ́ni náà nínú wa talẹ́ni náà nínú wa tí kìí bẹnu àtẹ́ lọ́lọ́ tábùrú bá ṣe yín nìsín tani ìgbanú sọlọ. So Elu mi tiẹ̀ jáde tó ń bá láyà dáadáa ẹni tí ọ láyà tó nǹkan yóò máa kùn ẹni tó láyà dáadáa tó bá kúkúrú wọn yóò máa sọ pé ṣé n tó sì yẹ kọ́ lọ́hún ṣe fún wa ni èlò ń zakata ayọ lọ́dún yìí five million ẹ wo yóò fò tó gbé wa fifty million tó sì dáa bẹ́ẹ̀ ọwọ́ pọ̀ ó ti dọ̀daràn ó sì ń nínú wọn ẹni tí láyà sọ pé hmm, tó ọdẹ ọ̀rọ̀ pọ̀ <laughs> so ngbà tó ti mọ ìyẹn ni pé ngbà tó ti mọ pé bóun ṣe máa ṣe fún wa nu àwọn náà ò ní yọ zaka mọ ọdẹ subhanallah so bọ́mì ìyẹn ti ṣe rí nu torí di eléyìí báyìí ọlọ́wọ́n bọ́ wa máa tara àdánwò gbé wa hàn pé lágbájá ti ń sọ pé òun wúwo òfùyẹ tàmẹ̀dù ti ń jẹun pé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ mùnáfìkì lásán ni torí Ọlọ́run Ọba wa ó ní walanabluwannakum hatta na'lama al-mujahidina minkum was-sabirin wa nablu akhbarakum Ọlọ́run la dẹ̀yìn wò àdẹ̀yìn wò gbogbo wa pátá kò sọ́nà àbáyọ eléyìí jẹ́ exam tí kálukú gbọ́dọ̀ sí ti fún ọlọ́ni gbogbo yín ládàá òun tún búra títí tá a fi mọ àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ti mọ ayín tẹ́lẹ̀ ó ti mọ mùnáfíkì ebó náà lọ dá ebó náà lọ mọ ní dáàsì òun tún dá sétàǹsì ṣùgbọ́n kó lè bá àhàn sáwà tá a mà talẹ̀ ní ti ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba lódodo àwọn ta ló ní sùúrù àdánwò ọ̀wà nítorí kí ẹlùgbàgbọ́ òdodo lè bá àhàn yàtọ̀ sí mùnáfíkì however tábà báyà nínú ná kò ní yà wá lẹ́nu jọ́gbìn dàlùkìyàmù tá a bá báyàn nípò tí ọ̀dà kò ní jẹ́ nǹkan kàyéfì fún wa tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ọlọ́wọ́ bá tún sọ nínú suratul ankabut ó ní ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun wa laqad fatanna alladhina min qablihim fala ya'lamanna Allahu alladhina sadaqu wa la ya'lamanna al sáwọn èèyàn rò pa wọn lẹ́nu ẹrù kó apààyàn tì ní kẹ́ ẹ máa jánu sẹ́pọ̀ ẹgbọ́ lọ́wọ́n ọba gbọ́ kẹ́ ẹ máa sọ pé ẹgbọ́ gbọ́ láì ti dáhùn ẹni tó síwájú yín wò àtàrà àdánwò yẹn làwọn olódodo ti hàn àtàrà adawo náà sì ni àwọn òpùrọ́ náà ti hàn torí rẹ̀ àdánwò ń máa ṣẹlẹ̀ nítorí sábàbí pé ọlọ́run fẹ́ ṣàfihàn ẹni tó gbàgbọ́ yàtọ̀ sí ẹni tí ó gbàgbọ́ fẹ́ ṣàfihàn ó ń tẹ̀lé tọ́lọ́hún àti tànàbì sallallahu alayhi wa sallam àtẹnitọ́jẹ́ mùnáfìkì sọ̀rọ̀ sábàbí àdánwò nù tọ́ torí àwọn olùmọ̀sọ yìí pé ìmọ̀ níbí kìí sọ ọlọ́run ọba ní ọ̀hàn sí ọlọ́run ti mọ̀ wá wọ́n ń pè ní ilmu mu'ayyana hatta yaqa alayhi al ìmọ̀ kọ́ hàn sẹ́ni tí ó mọ̀ ni nítorí tó ti hàn sẹ́ni tí ó mọ̀ ìgbà tó lọ́wọ́ bá ń san lẹ́sàn lórí rẹ̀ kọ́ mọ́ bá yà yín lẹ́nu ó pera rẹ̀ ní múmìnì kò sọ́ di múmìnì lọ́dọ̀ ọlọ́run tọrọ lọ́ mà ẹ̀yin sì ń wo wípé kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ bọ́yọ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí àdánwò ni ó ṣe ìyàtọ̀ láàrin ẹni tó gbàgbọ́ lódodo àtẹni tí kò gbàgbọ́ lódodo bákan náà ó nínú sábàbí tọ́lọ̀ wọn bá máa fi gbé àdánwò káyàn ìsepòkì tí wọn bá jẹ́ pòkì ó súnmọ́ kádàáwò ọmọ ṣẹlẹ̀ sí ọ àti kọ́ máa rí bọ́ kọ́ máa jábọ́ sẹ́yìn kúlé rẹ̀ gbogbo gbà tí wọn ti jẹ́ pé tọ́lọ̀ lèyàn máa takò gbogbo gbà ó súnmọ́ kádàáwò ọmọ jálù ọ gbogbo gbà kọ́ máa rí lù ọ gbogbo gbà ẹ̀rí eléyìí ọ̀nbẹ nínú suratul A'raf níbi tọ́lọ́wọ́ bá ti ń fún wa níròyìn nípa àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ́wọ́ bá ṣàdánwò fún pé ẹ ò gbọ́dọ̀ tún dẹdẹ mọ́ o ẹ gbọ́dọ̀ lóòdò mọ́ o ní gbogbo ọjọ́ accept ọlọ́wọ́ bá ó ní wọn ò gbọ́dọ̀ tún dódò mọ́ ní gbogbo ọjọ́ accept iṣẹ́ tí wọ́n sì ní pé wọ́n máa pẹja àwọn ọmọ wa dọ́gbọ́n. káma pẹja máa ń jọ àsábùtì ọjọ́ àsábùtì sì lẹ́jà máa ń pọ̀ abiru òfin wo wá nìyí táwọn wípé kálukú kò sẹ́ni tí ọmọ bẹnu àtẹ́lu Ọlọ́run lọ́nà kan pé tó tó tó abẹ́rẹ́ nǹkan mẹ́ ọ dàbí olówó tó fẹ́ mutí ni ó sì ti kó sínú fíríjì ọwọ́ agbọ́dọ̀ ń sọ wa yóò tún máa wò dánilẹ́kọ̀ọ́ tó gbọ́ pẹ̀lójú pẹ̀lójú kejì pé tọ́ àkókò máa bí tí wọ́n ti ń rí kí ó náà mú jáde àbí ṣé gbogbo yín wọ̀nyí nìsín wọ́n ní ká má mú yín sósì dáa bẹ́ẹ̀ subhanallah ọ̀dà kò burú àwọn máa ń táwọn sí àwọn ò ní mú yín níbẹ̀ ṣe wà àwọn ò lu yín pọ̀ mú mi mo rò pé yé táwọn bá ti lu yín pọ̀ mú mi wọn ò ní pa àwọn mutí àbí ẹ̀kọ́ ni wọ́n ti ó ti di mixture àtọtí àti kíni àtomi báwọn ṣe máa múnu àwọn ọmọ Israẹli Ọlọ́run ọba ṣe àdánwò fún wa ọjọ́ sátidé tọ́lọ́run ọba ni wọ́n gbọ́dọ̀ dódò kìí ṣe pé èèyàn lọ fà wọ́n pẹ́ja lódò fa ọjọ́ sátidé òun Ọlọ́run máa ń jẹ́ kí gbogbo ẹja láti inú bú òkun wọ́n jáde wá sí etí bèbè òkun àwọn etí wọn ọba gba orí ilẹ̀ jókòó wọn ò lè sòó lórí omi báyìí ọwọ́ àrí pé gbogbo ojú omi ti kún fẹ́jà ẹ dákun àwọn bàbá pẹjapẹja inú wọn ó dùn àbí òní dùn inú wọn ó dùn jọjọ ọlọ́run sílẹ̀ gbọ́dọ̀ débẹ̀ tọ́ba ti wá dijọ́ al-ahad al-ithnayn al-thulatha al-arbi'a wàhálà kẹtù rẹ jà kan mu ọjọ́ tẹ̀jà máa pọ̀ lọ́lọ́ ní ẹ̀ gbọ́dọ̀ dódò àwọn ọmọ Israẹli wa dọ́gbọ́n tẹ ẹ mọ̀ pé àwọn wọ́n gba okùn nínú kádàrán so oníkálukú tí wàá lọ sí odò lọ́jọ́ júmọ̀ọ́ lálẹ́ òkálukú wa gbẹ́ kòtò sí ìtòsí etí bèbè odò yọ wàá lánà fún mi wọ inú kòtò ńlá tó gbẹ́ kálukú sàmì síbi kòtò tiẹ̀ tó pé èmi mo lélẹ́yìí o so ńgbà táwọn ẹja bá wá léfòó. sójú omi tí omi òkun bá ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ yóò máa bá gbá àwọn ẹja dà sínú kòtò rẹ̀ tọ́gbẹ́ a lọ pẹja lódò torí pọ́lọ́n ti láàgbọ́dọ̀ dódò ń o àmọ́jọ júmọ́ àlá lọ sódò o àbí òye ọgbọ́n tí ẹ wá dálẹ̀ díjọ sátidé ńkọ́ ọgbọ́n a dálẹ̀ díjọ ijó gangan ládàá ijó sátidé náà ni kò yí ọ̀daràn wọn bẹ́ẹ̀ so kálukú wọn wá ń pẹja báwọn kálukú wọn wọn mọ pẹja lọlé tó bá dijọ́ al-ahad ọlọ́wọ́n bá wò sàdédé dán wọn wò pẹ̀lú pé wọn gbọ́dọ̀ dódò níjọ́ tí máa mú kẹjọ pọ̀ lódò bí ìbá ṣe pé nítorí pé wọ́n ya kòkì ọlọ́ni was'aluhum 'ani al-qaryati allati kanat hadirata al-bahr idh ya'duna fi اتأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يسقون الله níbi wọn léèrè nípa àwọn aráàlú tó ṣe wípé wọn a máa àwọn tó ṣe pé wọn máa ṣàgbére wọn máa ṣàrékúndá wọn máa ta ẹnu Ọlọ́run lọ́jọ́ wọn máa ta ẹnu àlọ Ọlọ́run lọ́jọ́ accept nígbà tí ẹja máa wá bá wọn tí máa tọ̀ wọn wá ní ọjọ́ accept ṣùgbọ́n ní ọjọ́ tí èsì accept ẹja ìwá bá wọn Ọlọ́run bá wa ní sábùtù ńlẹ ṣùgbọ́dọ̀ dódò mọ́ ẹ ò gbọ́dọ̀ dódò mọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ la dá wọn wò nítorí pòkì tí wọ́n ya bẹ́ẹ̀ la dá wọn wò nítorí pòkì tí wọ́n ya táwọn èèyàn bá ti ya pòkì àdánwò ń bọ̀ ẹ̀yin ẹ̀wò bí wọ́n ṣe ya pòkì láwọn orílẹ̀-èdè kan lágbàńlá ayé lónìí wọ́n ya pòkì débi wípé ọkùnrin ń gbé ọkùnrin níyàwó obìnrin ń fẹ́ obìnrin níyàwó lọ́kọ obìnrin ń fẹ́ obìnrin lọ́kọ ọkùnrin sì ń fẹ́ obìnrin níyàwó wọn ò wá ma wọn ò ṣe ma lórí pé àwọn ń ṣe ní kọ̀rọ̀ wọ́n tún wá sọ́dọ̀fin wọ́n sọ àbá rẹ̀ wọ́n sọ́dọ̀fin ipe kí ọkùnrin ó máa fẹ́ ọkùnrin níyàwó kóbìnrin ó sì máa gbé obìnrin lọ́kọ wọn ò wá tún fẹ́ kọ́ ma lórílẹ̀ tiwọn ìyẹn Amẹ́ríkà wọ́n tún lọ́ọ́ yẹ kọ́ kárí gbogbo ilé ayé kó di tọrọ fẹkálẹ káwa náà ká máa fẹ́ ọkùnrin bíi tiwa níyàwó káwọn obìnrin ó sì máa fẹ́ obìnrin bíi tiwọn lọ́kọ a'udhu billahi minash shaitani rajim ẹ wo bí ọpọlọ mi yẹn ṣe máa dorí kodò ẹ wo bí ìbàjẹ́ ti ṣe gbogbo tó ní ayé àwọn èèyàn lónìí yìí báyìí kò lè má rí bẹ́ẹ̀ èyí ti rí tẹ̀ ní sòfin bẹ́ẹ̀ nígbà tó ṣe pé bàbá ti yín ọkùnrin míì bíi tiẹ̀ náà lọ́fẹ́ tó fi bí yín ìyá yín obìnrin míì bíi tiẹ̀ ni wọ́n jọ ara wọn lò pọ̀ tí wọ́n fi bí yín ògo kẹ́ẹ̀ni pé kí gbogbo ilé ayé náà káwọn náà máa ṣe bẹ́ẹ̀ ìbàjẹ́ kọkùnrin ọbọ̀bìnrin ṣe zìnà òun ti kọjá gbogbo lẹ́vù wọ́n á rí i pé kò sí nǹkan kan ń bẹ̀ tó tún pamọ́ sáwọn mọ́ àwọn ti ṣe já géètì. ẹ jẹ́ káwọn tún mórìsí mi ìdínú tí wọ́n tún fi bẹ̀rẹ̀ à ń fẹ́rẹ̀ ẹni nífẹ̀ẹ́rẹ́ ẹni ti géè wọ́n wá ń tàn ká gbogbo ilé ayé a'udhu billahi minash shaitani rajim ẹ wo ìbàjẹ́ bó ti ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bẹ̀ ìyẹn Amẹ́ríkà ní oríṣiríṣi ìbàjẹ́ àwọn oríṣiríṣi ìbàjẹ́ tó ṣe é gbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjọ tó síwájú omi ò ṣe tó bẹ́ẹ̀ tí ìparun fi dé ṣùgbọ́n wọ́n ń jayé ni ti pé àwọn náà wọ́n jọ̀kan nínú ìjọ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé àdéhùn ọlọ́wọ́n bá ti síwájú pé ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bò ní pa wọn rùn ṣáájú ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ayé tí wọ́n ń jẹnu kìí ṣe pé ọ̀rọ̀ wọn di àfàtì lọ́dọ̀ kìí sì ṣe pọ́ lọ́wọ́n bò lè mú wọn bó lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ dá tí ò wá ní lè mú wọn bóòlù ọlọ́run ó sì ṣẹ̀dá wọn tí ò ní lè pa wọn rùn ẹni tó bá ní òun tóun ọ̀rọ̀ tóun di àfàtì lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò sì lè mú òun kò burúkọ mọ́ kù kó fi jọ ti bàbá ńlá bàbá kú rẹ̀ tí ò kù torí di eléyìí ìgbà tí ìbàjẹ́ gbogbo lamẹ́ríkà tẹ́yìn bá máa wo documentaries tẹ́sí máa gbọ́ ìròyìn ẹ̀ ríro aburú ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ní sẹ́kọ̀ǹkan lẹ́yìn sẹ́kọ̀ǹkan ìṣẹ́jú àyà sí ìṣẹ́jú àyà àdánwò ń pọ̀ àdánwò ń pọ̀ tọ́lọ̀ wọn bá ń gbé bá wọn ìjì burúkú a máa jà lamẹ́ríkà tí ó sọ odidi ìlú kan di a tí ó sọ di ahoro bí ìgbà téèyàn gbé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni omi òkun a máa bínú tí ó yà wọ́n ní tí ó yà wọ́n jà tí ó sọ gbogbo dúkìá wọn di ìtàn àìmọye bẹ́ẹ̀ sì ni láì jẹ́ pé àsọtẹ́lẹ̀ ti síwájú. Si ilé ńlá tí wọ́n kọ́ ti ń lọ bí ọgọ́ta àjà àmọ́ máa ń rì lamẹ́ríkà yìí tó ṣe pé yóò sì wọlé tó ń tẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kékeré lásán lélẹ́yìn kékeré ṣé ẹ mọ̀ ní pé wọ́n ti pè ọ̀wìnìwìnì ló máa ń síwájú òrò ló máa ń síwájú òjò tí wọ́n bí wọ̀ sí òjò ọ̀bà àárọ̀ ọ̀wìnìwìnì ni ó síwájú tó bá pọ̀ ọ̀wìnìwìnì nu báwo wá ni tó bá kú rọ̀ sàn-án sàn so eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba wa kì í fa àwọn èèyàn lẹ̀ o ní ìgbà tí ìsepò kí wọ́n bá ti pọ̀ oríṣiríṣi àdánwò ló máa ń gbé bá wọn síbẹ̀ gbọ́ níjọ́sí nǹkan kan tó jábọ́ láti sánmà tó jábọ́ nílẹ̀ Russia from nowhere ni làwọn máa sọ àwọn sọ pé min indillah látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n fi kékeré hàn yín nù ìníyẹn ń bọ̀ ó ń rí bọ́ wọ́n ló tóbi ó tó pápá àṣeré ó tó pápá stadium tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù ó sì kéré jọjọ torí pé tí ọlọ́run bá bá fẹ́ pa àwọn èèyàn run kò sí tí ò lè ṣe kíní ìwà ń jábọ̀ kálukú ń wò sẹ́mi kẹ́yìn ọlọ́gbé kámẹ́rà ní láyè sí what is what is this so exciting so o sì mọ̀ pé ó exciting láìsí rẹ lọ sálùkì àmọ́ kíní ẹ̀ ń bọ̀ jábọ́ tó jábọ́ báyìí gbogbo ilé tó jálù gbogbo èèyàn tó jálù àwọn dìtà ni ẹ dákun tó rọ ọlọ kìí ṣe pé àlá gbé nǹkan kọfà tí nǹkan wọn á jábọ́ kìí ṣe pé àyè tí wọ́n kọ́ sínú space páwọn tí ń ṣèwádìí lọ jábọ́ fa nǹkan jábọ́ kọjọ kúta kọjọ kan ni láti sánmà subhanallah bẹ́ẹ̀ ni ìbàjẹ́ pọ̀ ìbàjẹ́ pọ̀ púpọ̀ tó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè yìí. irú France zina kódà ó dàbí ìgbà mu omi pure water tó wà nù ni ọkọ́ mọ̀ bàjẹ́ ń bẹ ó wá yà wá lẹ́nu mo rò ti bá wọn náà débì kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gbìyànjú láti kan tí ó fa àlà sí bíìsì ó sì máa wáyé ti pọ̀ jù <laughs> subhanallah ẹ̀rí nǹkan mẹ́wọ́n torí pé ń ṣẹlẹ̀ lóríṣiríṣi sí wọn. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìlú tẹ̀yìn ń wò tẹ̀yìn ń wò ń lu ńlá ìlú àwọn ọ̀daràn lásánlásán àwọn ọ̀tọ́ ọlọ́ọ̀ ìsepò kíkọ mbẹ ẹẹrí nínú àdánwò tọlọ máa gbé bá wọn tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọmọwọ́ tí ọmẹsẹ̀ tán forí kásá rẹ̀ ẹnìkan lè wọ àárín ọjà báyìí nísìn kó lóun lọ sí báńkì investment tó ń ṣe ń òun ní five million dollars níbẹ̀ but ìgbà tó wọn lọ wo wọn ti pé ẹ iye tí shares tó lónìí wọ́n rí i pé òun ti ṣòfò three million dollars five million di two million yọkàn lọ wá ìmọ̀ kò dúró gbẹ́jọ́ ni yọba bọ́ sáàrin jà yọba ní gbogbo yín ẹwo kẹ̀kẹ́ wúlẹ̀ onílẹ̀rí ilé ayé ma yọba bẹ̀rẹ̀ sí ní yìnbọn lukaluku ẹwà àdánwò ńlá àdánwò ńlá kẹ́ ẹ tó dọ́dọ̀ rẹ̀ pẹ́ mu lọ́nà bá para rẹ̀ subhanallah àdánwò ni àwọn ọmọ iléèwé ńkọ́ àwọn ọmọ wẹ́wẹ́ látàrí ìsìnkú kí lamẹ́ríkà sẹ́fẹ̀yìn náà ọmọdé kékeré kan ní ọkàn gbé ma lọ sí sùkú báwọn ma ṣe máa di búrẹ́dì tí màmá wọn ò di fún wa nu rọ́bà tí wọ́n ṣe kíní yọkàn jáde bí ìgbà fẹ́ jẹ búrẹ́dì ni lọ́ba tó wá títà o ti máa bú mi ti so I want to tell you that today is the end ah what do you mean lọ́ba gbà gbogbo àwọn ẹ wo àdánwò tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà tí ìwà ọ̀daràn tọ́pọ̀ tí ìtakùtọ̀ ọlọ́run tọ́pọ̀ ẹ dákun ẹ tọ́ka ọ̀kan nínú àwọn olórí orílẹ̀-èdè ilé ayé yìí tó lè tó lè láàrin ìjà nínú ìlú rẹ̀ ẹ dákun ẹ tọ́ka wọn ti rí kan rí ẹ náà àdánwò máa tẹ̀lé ni wọ́n jọ àmọ́ fagagbága ẹ̀rí gbogbo lórí tó lórí bá yọ síbi kan ọlọ́ọ̀lọ́mọ yìí yẹn tí wọ́n máa sọ lọ́tún tí wọ́n sọ lọ́sì nítorí kí wọ́n ti máa àwọn náà gbé ńtọ́ dáa dípò pé wọ́n kà tó wúlò oníkálukú ọmọ abẹ́rù àmọ́ tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́bẹ́yìn náà máa ń tẹ̀sí olórí orílẹ̀-èdè kan ó lọ sílùú kan wọ́n ń pè ń gọ́ǹbẹ̀ẹ́ kó di kó dé bẹ́ẹ̀ ọlọ́run ló mọ iye ọ̀dọ́ tí wọ́n kó gbogbo orú yín wọ̀nyí kọ̀ yẹ ká ẹsẹ̀ kù ńgbà tó lórí bá wá tó lálàáfíà á tu yín lẹ̀ subhanallah <laughs> kí lẹ́sẹ̀ tí wọ́n kí lẹ́sẹ̀ tí wọ́n torí pé kálukú ti mọ nítorí ń gbìn ni nítorí ń gbìn ọ̀dà nítorí lè mú jáde náà ò ní dáa tòtọ́rọ̀ bá rí báyìí á rí i pé ní ìgbà tí ìwà pòkì bá ti pọ̀ àdánwò máa tẹ̀lé ẹ wo àwọn tí wọn bá ti fi sípò olórí bẹ́ẹ̀ sì máa ń yín àwọn èèyàn jẹ wọn mọ̀ fọwọ́ ọlá gbá yín lójú ó lè gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ ó lè gba ìyàwó yín yàwó ó lè gba dúkìá rẹ pọ̀sọ̀ ń gba ń gba gbé ni gbọ́n tó bá ti ṣe àṣegbé ni àbí ẹ̀kọ́ ni lópin ìgbà tó bá wà nínú ààfin rẹ tó bá wà níbi tó ti ń ṣèjọba ọmọ gbàgbé àmọ́ wọ́n jáde sí títì ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn tó bá jáde sí títì wọ́n lè ní òní ń bọ̀ o bí korúkọ rẹ̀ máa jẹ́ Ibrahim wọ́n lè ní bọ̀dá Burema ní ń o so ọba di bọ̀dá Burema so ẹlòmíì tó bá ṣe déédéé ibi tí wọ́n ti sọ tòmátì orí rẹ̀ ni wọ́n sọ lù nígbà táwọn ọba ní nǹkan kan míì jáde ti bá wí ti tòmátì lọ wọ́n sọ lù ẹlòmíì ọ̀sọ̀ ẹyin lù táwọn kébẹ̀ lẹ́ ẹlòmíì ó ti gbé ma so wọ́n tà lù so tó ń ṣẹlẹ̀ nu láyé jàmá tí fìtínà bá ti àti ìsepò kí ì bá ti pọ̀ àdánwò máa pọ̀ ẹ̀rọ àwọn lèmọ́ọ̀mù tí wọ́n ń gbá létí lèmọ́ọ̀mù tí wọ́n gbá fìlà tó gbá fìlà kó lórí rẹ̀ tó sí dànù tìláwà ní tìláwà ní síbẹ̀ mọ̀ pé ìwà àpòkì lọ́fà ìwà àpòkì lọ́fà nítorí pé ńgbà tí èèyàn bá ti tẹ̀lé tọ́lọ́n tí ò tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá ti jẹ́ pé nǹkan míì la bá fi síwájú ìyẹn níyì rárá ni àdáwò ni máa tẹ̀lé àdáwò tí ó tẹ̀lé ni pé ẹ níyì ọmọ ọmọ anú yín oní ọmọ àwọn pé káì tí báyìí pé mo ń tijú bàbá mi tó wà ń kalẹ̀ wàlá ìbá lọ sí láwa ní kò lórí lè má mu sẹ́mi kó wọ́n kó rò bẹ́ẹ̀ wàlá àdánwò ńlá ni àdánwò ńlá ni kéésì sẹ̀ kankan ló bi bí ìbá ṣe pé wọn náà ò ságbéjẹ́ mọ́wọ́ ò fira rẹ̀ sáyé àpọ́nlé tí wọn bá fira rẹ̀ sáyé àpọ́nlé nǹkan lé ayé máa léèyàn ni tí wọn máa léèyàn fẹ́ mú tí ó fi kó fún yàn àmọ́ tí èèyàn bá ti sọra rẹ̀ dẹni tí ń lé nǹkan lé ayé ká abùkù máa ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìsepò kí a máa bí àdánwò ọlọ́run ọba nínú sábàbí títún máa fífi àdánwò kàyàn òun náà ni pé ọ̀n fẹ́ ká ṣiṣẹ́ rí ìfẹ́ ká ṣiṣẹ́ rí ó máa mú kọ́lọ́run ọba gbádùn ọba yẹn ọlọ́run ọba ni inna ja'alna ma 'ala al-ardi zinatan laha linabluwahum ayyuhum ahsanu 'amala ọlọ́run ni asentí ń bẹ lókè pẹ̀ aselọ́sọ̀ọ́ fún ilẹ̀ nítorí kálíbà àdáyéwò ẹ̀yin tẹ́ máa gbókè pẹ̀ ta lẹni tí ó ṣiṣẹ́ rè nínú yín tí ó ṣiṣẹ́ tó dáa jù àdánwò ìní kíkó tọ́lọ̀ ń kó wa sórí ilẹ̀ yìí àdánwò ṣètò ni ọ̀sọ́ tọ́lọ̀ wọn bá ṣe fúnlẹ̀ ẹ rí i pé. bẹ́ẹ̀ bá ṣe rìn ma lẹ́yìn ó rí bí ilẹ̀ ti ṣe dáa ma lẹ́yìn ó rí bí ilẹ̀ ti ṣe dáa tó tí bá wà lójú kan náà èèyàn ní mọ̀ pé ilẹ̀ tá à ń gbé yìí dáa púpọ̀ àmọ́ tí bá rìn tí rìn jìnnà èèyàn ó rí pé ilẹ̀ ọ̀dára jọjọ ọ̀dà ju bẹ́ẹ̀ yẹn ṣe lérò lọ. ọ̀ṣọ́ tó lọ́wọ́ bá wá yi, ọlọ́run ṣe ní ọ̀ṣọ́ yìí kó lè bá a dán wa òní tí ọ̀nbẹ nínú wa ẹni tó sọ yìí pé tó bá ríbi tí ọ̀sọ́lé ayé dé sílẹ̀ ayé yìí náà sì ni yóò rí pé káàdì kò tó ń tá a dì mú tọ́lọ́n lọ́ọ́ yẹ ká sí dípò kó sí ònù òun àdẹ̀ni ti ń sin lọ ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé bó bá ṣe rí i pé ilé ayé rẹwà tó ni ó ti torí rẹ̀ fi tọ́lọ́mọba lẹ̀ tó bá ti rí ẹni tó gbé inú oko wọn lọ́wọ́ ńsìn lọ́n dáadáa ọlọ́wọ́n bá wá fún ní chance láti jáde kó ń lu wọn ọlọ́sí ló ńlá pàtó dé ló ńlá ó rí i pé àṣìlẹ̀ ayé fẹ́ jújú bó ń ṣe lérò lọ ọwọ́ adi ọ̀tọ̀ ọlọ́ ó sì kèfèrí sọ́lọ̀ ẹnìkan wà ní nàìjíríà jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ó ń sin ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó náà wá wó títí gbogbo adélu òyìnbó àti ó délu òyìnbó tó débi Spain Italy Germany ó sì mú ìṣèkèfè rí wálé ó lòun ṣe ìsìláàmù mọ́ ó lòun ṣe ìsìláàmù mọ́ ọlọ́ngbà fáwọn òyìnbó kò sàdédé gbà fún wa kò sàdédé gbà fún wa bí ọba jẹ́ pé tí wọ́n ń ṣe lọ́dà jù yọba di kèfèrí ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé òyìnbó ń lọ lọ ẹ ìlú òyìnbó yẹn lọ lọ Germany ó sí Amẹ́ríkà ó wá Islam wálé bẹ́ẹ̀ ni ó lẹ́ni tó ṣe pé àgbọn rẹ̀ bí ni ṣùgbọ́n ńgbà tó dé tó yọ sí bàbá ni èmi ni ah, níbo ló ti máa ń bó la ti ń pè ọ bó la máa ń pè ọ sí bó lọ lọ amẹ́ríkà láti germany mo lọ sí amẹ́ríkà wọ́n ń kọ́ kí ó lọ amẹ́ríkà ni ó ní àwọn mùsùlùmí mo rìn mọ́ lọ síbẹ̀ mọ́ bẹ́ẹ̀ torí tọ́lọ́ bá fẹ́ sànù rẹ̀ ó lè jẹ́ amẹ́ríkà ló ti rí imáni tó nípa yìí nítorí pé àwọn ẹni tó ń ṣe islam láwọn ìlú òyìnbó yẹn àwọn yẹn ṣe súkẹ́súkẹ́ bẹ́ẹ̀ yìí ṣe ń ṣe o research continuous research tó bá lọ sáwọn islamic center nílùú òyìnbó ó fojú kéré ara rẹ tó o bá jọ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam wàá rí i pé wọ́n ti advance ju gbogbo level tí wọ́n wà lọ everything with it evidence gbogbo nǹkan pẹ̀lú ẹ̀rí rẹ òun á gbé islam wálé ibi tó ti yẹ kó sọnù lọ́lọ́run bá ti fi mànà torí ẹ̀ eléyàá fi hàn wá òkè pẹ́yì àdánwò ni o ọlọ́run sọ pé alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur ọlọ́run ọba ló dá ikú òun ló dá ìṣẹ̀mí torí kó lè bá a dán wa o pé ta lẹni tí ó ṣiṣẹ́ rí tó dáa jù nínú wa kìí ṣe ta lẹni tí ó ṣiṣẹ́ pọ̀ jù kìí ṣe ta lẹni tí ó ṣiṣẹ́ pọ̀ jù ẹni tí ó ṣiṣẹ́ tó jù eléyìí ibi tí Ahlus Sunnah àti àwọn ahlul bid'ah ibi tí wọ́n ti tàtà pín sẹ́nu ahlus sunnah àwọn ń sojú kòkòrò láti ṣiṣẹ́ tó dáa jù wà ahlul bid'ah àwọn aládàádáalẹ̀ ìyànjú tí wọ́n ní pé bóòlù àwọn sì ṣiṣẹ́ tó pọ̀ jù ọ̀pọ̀ jù kò bá àmọ́ dáa ahlus sì fẹ́ ṣiṣẹ́ tó dáa kò bá àmọ́ pọ̀ ìwòlọ́lọ́wọ́n bá wá fẹ́ jù èyí tó dáa jù kéésì pé kọ́kọ́ pọ̀ lásán torí pé òfin sọ nínú ilmu tawhid wọ́n ní iṣẹ́ kan pọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ bídà iṣẹ́ kan ò sì kéré o lópin ìgbà tó bá ti jẹ́ sunna torí àwọn sọ pé la qillata sunna wala kathrata ma'al bid'a iṣẹ́ ò kéré lópin ìgbà tó bá ti jẹ́ sunna iṣẹ́ kan ò sì pọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ Bidaa. tọ́ liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó lè bá a dán wa wò ní pé ta ni ó ṣiṣẹ́ tó dáa jù torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí tẹ̀lé súnà ẹ̀ lè rí tẹ̀sùbá kan nílé rẹ̀ gan dípò páyì pé tẹ̀sùbá ń bí mọ́jọ́gọ́rùn lọ ẹ̀ ní rí tẹ̀sùbá E lé tiẹ̀ ẹni tí ń ṣe fídíà ẹ̀ rí i pé tẹ̀sùbá ń gbogbo ìgbà ká tọ́lásì dé mọ́sálásí yóò sọ tẹ̀sùbá alẹ̀ yóò mọ̀ wá wọ ẹ̀yìn pé tìyẹn ń kọ́ yóò tún wọ ìwọ̀n pé tìyẹn ń kọ́ abó òmùra pọ́ńbọ̀ wá ṣe sọ láti nù kọ́dà nílùú kan àwọn sọ tẹ̀sùbá àkọ́ sára ògiri lọ ni pé ẹ̀yin ọ̀mú tẹ̀sùbá wa ẹ̀mú kan bẹ́ẹ̀ múra ọmú kan bẹ́ẹ̀ o <laughs> gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé lù kan àwọn sì là kọ́ lọ ni pé òde fìlà ọ̀yà múkàmúkàmúkàmúkà yóò fẹ́ jẹ́ bẹ́ẹ̀ kó sáfù alákọ̀ọ́kọ́ subhanallah tó ẹ rí i pé ẹni tó ń ṣe bídíà ń tiẹ̀ bó lọ́pọ̀ tó ńlọ́jà lọ́dọ̀ tiwọn ó lè sọ pé la ilaha illallah tó ń ti ṣe láàárọ̀ yìí báyìí one million ni wọn á ní kíni níbo lọ́lọ́run ti ní kó o ṣe bẹ́ẹ̀ ó ní níbo lọ́lọ́run ti ní kí n má ṣe bẹ́ẹ̀ azọkùn mẹ́ta amílà amẹ́lẹ́ni laysa alayhi amruna fahuwa radd gbogbo ẹni tó bá ṣiṣẹ́ anabi sallallahu alaihi wasallam ó ṣe ọlọ́run ọ̀dà padà fún sóòtú níbi tọ́lọ́run ti ní kó o má wọ́n wá múbi tó ti ní kó o ṣe wa irọ́ lásán ẹlòmíì tẹ̀síbá rẹ̀ lè gùn kó tóbi kìlómítà mẹ́wàá yóò sùn lọ́nbẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa jásó yóò kó ṣe díkìrì náà ni yóò kó ṣe díkìrì náà ni díkìrì rọ̀wù ó dàbí ẹni tó wá sí sọ̀látul jumu'ah tíṣẹ̀rí aṣọ pé kọ́ gbẹ́nu lọ́kọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ yóò sì máa gbọ́ kútúbà yóò tún máa bá tẹ̀síbá yóò máa jẹ bó bó lẹ ṣe ṣe ẹ sì ń tẹ́tí gbọ́ kútúbà gbogbo ẹnu tẹ̀ ń jẹun ẹ̀yún ti jẹ́ tontori ẹ kọpọ lópin ìgbà tó bá ti jẹ́ pé bídíà ni kò sì kéré lópin ìgbà tó bá ti jẹ́ kíni sunna láàárọ̀ yìí nìsín gbogbo ẹni tí tẹ̀lé sunna ti sọ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala ó kéré jù lẹ́ẹ̀mẹ́wàá torí tó o bá rọgọ́rùn ṣe anábì ní kó o ṣe mẹ́wàá lójúmọ́ ó kéré jù ẹtí tẹ̀lé súnà ti ṣe léyìí lónìí ẹtí sì ṣe bídíà sọ́wọ́ ìtẹ́ ṣe nù ọ̀wọ́ ìtẹ́yìn ṣe nù súnà làwọn tẹ̀lé àwọn ìṣe aládàáda lẹ̀ kójú yọ. bákan náà ọlọ́wọ́n bá wa a máa gbé àdánwò báyà nítorí pé àdánwò ni òun fẹ́ dàn wò ni a máa gbé àdánwò báyẹn torí ọ̀fẹ́ dán o kò sì sí tó ṣe àbí kí n lè ṣe fọlọ kò sí tá a lè ṣe fún Ọlọ́run bá ní walau yasha'u Allahu lantasara minhum walakin liyabluwa ba'dakum bi ba'd walladhina qutilu fi sabilillah falan yudilla a'malahum tó bá wù Ọlọ́run jihadi tọlọ ní ká máa lọ sí jihadi tó lè mẹmí wa lọ tí ó mú dúkìá wa lọ tó bá wù wọn lọ́hùn òun lè borí wọn láì jẹ́ pẹ́sẹ́ jihad tí bá sì ọlọ́run tí máa ń fẹ́ kí nǹkan kan ṣe kó ń fẹ́ yọkùn ni tó bá wù wọn lọ́hùn òun lè borí wọn láì jẹ́ pẹ́sẹ́ jihad ṣùgbọ́n ńṣe lòun pa yín láṣẹ kẹ́ ẹ máa jagun sójú ọ̀nà òun lè yẹ bẹ̀rẹ̀ ló wà ba'dakum bi ba'd kó lè bá fapá kan yín ṣàdánwò fapá kan subhanallah sẹ́yìn ọkọ́ lọ́ọ́ lọ́ọ́ dá wa ó wu ọlọ́run pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi kẹ́yìn ọmọ sọ pé ah wọ́n lọ́n tó bá ṣe pé wọ́n lọ rán ànábì muhammadu sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀sìn islam ah wọ́n lọ́n ó yẹ kó lè borí àwọn kèfèrí fún wa ọlọ́run ó sì tún jẹ́ wọ́n borí yín sẹ́mi kẹ́lẹ́ omi ọkọ̀ tó àkókò mọbi tó tọ́ wá wà mọ́ báyìí o <laughs> so ọlọ́run ọba wa bọ́ bá ṣe wù ní àdánwò ni ló fi ṣe fún wa. ẹ̀yin náà sì ti mà pé kọ̀sádàwò kọ̀sádàwò bíi tógun ẹnìkan tó máa lógun dé wọ́n mú àwọn alágbára ájagun wàlẹ́ lómi ó lè lọ lẹ̀kì má lè gbẹ láéláé tí wọ́n máa fa ọrùn mú gbòhùn ní ni tí kù ni bá a ni ẹni tí ọ̀fẹ́ sá fúnra ara rẹ̀ tí dáàdi rẹ̀ bá pè pé ṣébi báyìí lọ́wọ́ àtòrí wọ́n ní wọ́n fẹ́ wọ́n fẹ́ screen àwọn èèyàn bẹ̀ <laughs> ẹlòmíì ọbẹ̀ látọjú wíńdò ni ó kúkú dá lẹ́sẹ̀ kíákíá ṣe eléyìí túmọ̀ sí pé àdánwò ni bákan náà ọlọ́ni walau sha'a Allahu laja'alakum ummatan wahida walakin liyabluwakum fima atakum fastabiqul khayrat ọlọ́run tó bá wù ọ́ ni òun bá ṣe wá níjọ kan tí ò ní sí kèfèrí dípò pé ẹnìkan máa pè yẹn lọ sí dẹ́sìn ọlọ. so ṣùgbọ́n wù ú pé káwọn kèfèrí ọ wà so that yóò máa jẹ́ àdánwò tó bá wù ọ́ ṣe gbogbo wa lólówó kò ní sí pé ẹnìkan tọrọ ṣùgbọ́n ṣe ládánwò fún àwọn ẹni tó lówó sẹ́ẹ̀nà lórí àwọn tí ò ní fáwọn ẹni tó nímọ̀ sẹ́pẹ̀ ẹni tí ó mọ̀ fáwọn ẹni tó jẹ́ mùsùlùmí sẹ́pẹ̀ ẹni tí èsè mùsùlùmí àdánwò ni sẹ́pẹ̀ wọn káwọn náà di mùsùlùmí sẹ́ràn wọn lọ káwọn náà ló ń jẹjẹ sẹ́sì màmá wọn káwọn náà dẹni tó mọ̀ àdánwò ó túmọ̀ sí pé ayé yìí àdánwò ìsẹ̀mí rẹ̀ àdánwò ikú rẹ̀ náà kọ́ àdánwò ni ọlọ́wọ́n bá tún sọ yìí pé wa rafa'a ba'dakum fawqa ba'din darajatin liyabluwakum fima ataakum ọlọ́wọ́n bá dán yín wò nípa pé ó gbé apá kan ga ju apá kan lọ bílẹ̀ àìsè wà nù àdọ́gba o ẹnìkan ní ju ẹnìkan lọ ẹnìkan ga ju ẹnìkan lọ ẹnìkan rí ṣe ju ẹnìkan lọ ó gbé wa ga jura wa lọ nítorí kó lè bá a dán wa wò lára tó fún wa àwọn ẹni tó ga ọ ṣe é máa ṣàánú ẹni tí ọ̀gá tó yín àwọn tó rí jáde yàtọ̀ sí pákó ṣe é ẹlòmíì náà tẹ́fì yòó náà ló kó àjẹ pákó so gbogbo eléyà dánwò àjẹbòsèjẹkọ àtúmọ̀ sí kíkọ́ ọlọ́mọ jókòó sílé olówó kọ́ lọ gbé ṣe bí ọlọ́run fi wá ṣàdánwò fún yín ni àà bíi ti bá ń kọ́ bíi ti bá ń kọ́ tó rẹ́ lómi wà tó lè mójútó sẹ́kóró ń jẹjẹ ó wà lọ jókòó tiẹ̀ nìkan tóun ṣe bísínẹ́sì tiẹ̀ yọmọ a ò a akọ kama ti lu bàbá lu àsìkò sọláàtì ká lọ sí sọláàtì ọ̀dà ajá lọ mẹ́sítẹ̀dì wọ́n lọ mẹ́sítẹ̀dì wọn dé ó ní aago méjì ń bọ̀ wá lu àṣírí ò tí tó ó ní àná ohun ni dòwò dòwò òun wò kó nǹkan yọ máa jẹ sí wọn lọ́rùn kì í sọ ọmọ rẹ sá yọ máa jẹ sí ọlọ́run kì í sàbúrò rẹ o yọ máa jẹ sí ọlọ́run kì í sẹ bàbá àbíyá rẹ o kálukú ọlọ wá sẹkọ ọjọ ìbò ṣe jẹ ọlọ́ni inna khalaqna al-insana min nutfatin amshajin nabtali faja'alnahu sami'an basira ọlọ́run ló ń dá wa látara omi gbọ́lọ́gbọ́lọ́ títọkùnrin lúpọ̀ mọ́bìnrin òun dá wa òun ṣàdánwò fún wa òun dá wa òun ṣàdánwò fún wa dídá tọ́lọ̀ ń dá wa táàfin bẹ lókè pẹ̀ yìí àdánwò kọ́lọ̀ wọn bọ́ dákunjọ kó ṣàánú wa kó jẹ́ àṣàṣe yege bákan náà nínú tí máa fa àdánwò òun náà ní kọ́lọ̀ ń fẹ́ mọ̀ta ní bẹ̀rù yàtọ̀ sẹ́ni tí ó bẹ̀rù rẹ̀ ọlọ́run ti mọ ẹni tí ń bẹ̀rù rẹ̀ o ṣùgbọ́n fẹ́ẹ́ fi hàn àwa tá a mọ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá wa pé sọ pé yáa yọ lẹ́dínà amọ̀ la yabluwannakum allahu bi shay'in min as-sayd tanaluhu aydikum wa rimahukum liya'lama allahu man yakhafuhu bil ghayb ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo òun búra kó wọn dàn yín wò wọn dàn yín wò pẹ̀lú nǹkan nínú ẹran àgbẹ́ tẹ́ẹ̀rì ọdẹ rẹ̀ sí i. òun ó sì ń rọrùn fún yín débi pé ẹ lè fọwọ́ mu òun sì lè ṣe ní rọrùn fún yín débi pé ọkọ yín tẹ bá sọlù yóò dá dúró yóò mu ọlọ́run lòun ṣe bẹ́ẹ̀ kó òun lè bá àmẹ́ni tí ń páyọ̀ òun ní kọ̀kọ̀ yìí ó lórí ẹni tó ti gbé ihram kó n fẹ́ ṣe hajj tàbí umra ẹ mọ̀ pé bá ṣe léwọ̀ fẹ́ni tó fẹ́ ṣe hajj tàbí umra lẹ́yìn ìgbà tó ti gbé ikpe kọ ṣọdẹ ẹranko orí ọ̀dàn yàtọ̀ sí ẹranko inú omi ọlọ́run á lò fún yín o òun ló ń ṣe léèwọ̀ kẹ́ ẹ ṣọdẹ òun fún da àwọn ẹranko sítòsí yín wọ́n á ama rìn lọ níbi tẹ́ wà ehoro le yọjú kí gala náà tẹ̀lé àgbàmù rere òun náà lè n'inu ah, ah nínú ẹlòmíì inú yín ó lè gbé à ẹ dákun o èmi ò lè máa wéwo ehoro tún á rìn yàn fi débi pé kò sá máa sá ni àbẹ́ ẹ̀rí gala ni ó sì jókòó sórí ìta aláàjì ẹ sì tún lọ ọ̀dọ̀ rẹ̀ ẹ fẹ́ sọ ọkàn kò sá ọlọ́run ló ń fi sàdánwò fún yín so tẹ́ ẹ bá fi lè fọ́ọ̀kan pínrín ẹ dáràn tẹ́ ẹ bá họjú ma lásán ẹ dáràn á ń ẹ bá sí i. àdánwò níbi tó yẹ pé bí yẹn bá gbé ìmọ̀ ọlọ́pọ̀ ń fẹ́ ṣọdẹ bóyá tí èkú kò ní rẹ́ran kò tí ó pa láyè ọlọ́run kàn yín pé kẹ́ran kó wọ́n sẹ́yọ ni ìjà àdánwò ọlọ́run fẹ́ mọ̀ta ní o ẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà làdánwò àwẹ̀ àdánwò àsùnyàm bẹ́ẹ̀ làdánwò òun ó sì yàrá mẹ́rin ọ̀rọ̀ ọlọ́run láti jẹun náà. o sì rọ ọlọ́run láti mú mi nígbà tó ti pa èèyàn ọ àmọ́ ọ̀jẹ́ ò mú torí èèyàn kọ́ ló ń ṣe sọ́ọ̀mù fún èèyàn kọ́ ló sì kẹ́nu ró fún ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ fún tani Allahu ọba arínúróde ọba tá a gbọ́dọ̀ bẹ̀rù ní àti ní ọlọ́wọ́ bá máa ń gbé àdánwò káyà kéèyàn ó lè bá a dúpẹ́ kéèyàn ó lè bá a dúpẹ́ fọlọ́ọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pàǹdàbí Suleiman aleyhi salam ní ìgbà tí hudhud tó mú ìròyìn Bilqis tó mú wá fún ó sì ròyìn àga ọlá rẹ̀ bó ti ṣe tó ó wá wù Suleiman aleyhi salam kága ọlá yẹn kọjá pọ́dọ̀ ńlọ́wà kéésì kó fẹ́ jalè o tọ́lẹ́ lómi rò pé Suleiman jalè àga ni o kéésì kó fẹ́ jalè ṣùgbọ́n nínú ọlá tọ́lọ̀ ń fún àti kápá tọ́lọ̀ wọn bá fún ọ fẹ́ lò díẹ̀ nínú ẹ̀ ọwọ́ anita ni wọ́n bọ̀ ń gbé àga wa ọ̀kan nínú àwọn tó wà ń bẹ̀ tọ́jọ́ kan nínú àwọn àlùjọ́nú ó ní màá gbé àga wa fún ọ kó o tó dìde kúrò níjókòó rẹ̀ ńrọ̀lẹ́ bí kẹ́ ọ sọ pé nísìnyí báyìí kó láti fẹ́ sàpèjúwe hmm, wọ́n gba àga wa láti sábà wọ́n gbé wa bá Suleiman lágbọn Baitul Maqdis bí ká sọ pé wọ́n gba àga wa láti irú kákó wọn gbàgà wa lápèjúwe láti irú Sudan wọn gbé wa bọ ní Nàìjíríà bíi kó lè máa mọ pé kéésì ní kékeré o tí èsè bàálù kọ́lá bá jẹ́ bàálù nísìnyí ó lè má rí gbé wa síbẹ̀ mà bẹ́ẹ̀ and protocols tí bàálù ọ̀tẹ̀lẹ̀ kó tó fò protocols tí ọ̀tẹ̀lẹ̀ kó tó bà protocols tí ó tún tẹ̀lé náà kó tó fò protocols tí ó tún tẹ̀lé kó tó bà mí agbọ́kọ́ wọn ti gbé dé airport kó tó wá débi tí wọ́n wà ńkọ́ kódà kó ṣe pé lùtọ̀ wà náà ní airport wà torí ẹ̀ ó lòun gbé wá kó tó di pẹ́ dìde Suleiman aleyhi salam kò tí fèsì ọlọ́wọ́n bá ní qala alladhi indahu ilmun min al-kitab ana atika bihi qabla an yartadda ilayka ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ abaafin Suleiman ẹni tọ́lọ́ wọn bá fún nímà nípa tírà ọlọ́run ẹsẹ̀ pé tírà o tó kan lo àyà yẹn ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ló ní nákẹ́lí lọ́dọ̀ nákẹ́lí ó nímà nípa ọlọ́run tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ìyẹn ni kó lùmà ní kìí sọlódò bíi tiẹ̀ tó ń kó nákẹ́lí ká ń táyà sọnù nígbà wo ó ní kó tó di pé ọ̀yájú tó o tó yájú ọba àwọn adùn ẹ̀ subhanallah ẹ̀rí nǹkan mẹ́rin tí bá dán o kò dájú kó pass sáhùn alẹ́lá tó bá sì dàbí irọ́ o lè bá agbága ọba mà tó tí anabi Sulaiman aleyhi salam. فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي nígbà tí anabi suleiman alayisalaam ó rí àga lọ́dọ̀ rẹ̀ garando ẹ ó sì dé lódodo kó tó di pa ayájú ó ní eléyìí o inú àjùlọ olúwa ẹlẹ́dàá mi èyí tó ṣe fún mi eléyìí ẹ̀kọ́ ńlá ni nígbà tá a bá rí nǹkan kan tó yà wá lẹ́nu àní ṣe ẹ́ hùn hùn rárá o a sọ pé hàdà min fadli rabbi àṣírí nínú sunna anabi sallallahu alayhi wa sallam gbẹrù nǹkan báyẹn anabi máa ń ṣe kíni subhanallah àbí kó sọ pé kíni allahu akbar tọ anabi suleiman alayhi salam ó ní hàdà min fadli rabbi liyabluwani a ashkur am akfur. ọlọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ ni kó sì lè bá a fi dán mi wò ṣé màá dúpẹ́ àbí màá sa ìgbàgbọ́ màá sa ìmoore ni àbí màá dúpẹ́ àjẹpẹ́ àdáwò máa ń báyàn nítorí àti dáyàn wò wo ló ṣe nìsín ṣé ti dáadáa ni àbá ìdá dáadáa torí kọ́lé kí ló ṣe dáhùn ló ṣe ra mọ́tò kí àdánwò gbàtọ́ ra bàtà tuntun àdánwò fìlà tuntun àdánwò aago àdánwò ọlọ́run fẹ́ fi dán wò ní só dúpẹ́ àbó ní dúpẹ́ gbàtọ́ fẹ́yàwó ńkọ́ kí ló ṣe ọ́ àdánwò ọwọ́ asapá ganganjọ́ náà báyìí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ọ yẹ kẹ́ ẹ ti ọwọ́ rẹ lọ́lẹ̀ pé ẹ̀yin ò pé yé wa nítorí pé kí ló ṣe ọ́ àdánwò ni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ọ kó lè bá a fi dán òní só dúpẹ́ àbó òní dúpẹ́ wa man shakara fa innama yashkuru li nafsihi wa man kafara fa inna rabbi ghaniyyun karim ọlọ́run tó bá dúpẹ́ orí ara rẹ̀ ló dúpẹ́ fún ọ ẹni bá sì ṣàìmọ́ọ́rí ọba ọba ọlọ́rọ̀ ọlọ́rẹ̀ ńlọlúwa ẹlẹ́dàá tiwa tá a bá dúró lórí àwọn sábàbí tá a mẹ́nu bàbí mẹ́sàn-án yìí ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run àti àwọn àránṣẹ́ rẹ̀ tọ́lọ́wọ́n bá ránṣẹ́ àgbáńlá yìí àwọn ànábì wọ̀nyí báyìí àwọn lásìwájú àwọn lọ̀gá àdánwò wọn